أعوذ بالله وبسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا mo bẹ̀rẹ̀ lórúkọ أبا ọba àlekè ọlá ọba ọba ìní ọba láíláí ọba jípani ọba jíyeni ọba tí ó ń fìkan fàkan rìn adúpẹ́ pé ọlọ́run jẹ́ kójú wa tún rí ọdún ọdún ìtúnú àwẹ̀ ti ọdún 1444 AH oṣù islam àti ọdún ẹgbàá ó lé mẹ́tàlélógún tí a mọ̀ sí yẹ twenty mo kí ẹ̀yin bàbá wa mo kẹ́yin ìyá wa mo kọ́mọdé mo kágbàlagbà ètò bó ṣe ń lọ tèní a fi ń dáwọ́ ọ̀dùnnú ọdún ni nídìí èyí èdè mẹ́ta tàbí mẹ́rin là á sọ lórí ètò yìí àkọ́kọ́ náà á ṣèdè Yorùbá láti fún yín láǹfààní kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín fọ́dún ẹ̀kejì á sọ èdè Gẹ̀ẹ́sì fáwọn olólùfẹ́ wa tí wọn ò gbọ́ èdè Yorùbá ẹ̀kẹta á sọ èdè Haúsá nítorí pé ibi tá a gbé là á ṣe ẹ̀kẹrin a ó sọ èdè pidgin eléyìí ó fún gbogbo àwọn olólùfẹ́ wa lágbàáyé láti kíra wọn àti láti dá sí ètò yìí àtòkò bá jìnnà ilá kì í kó èmi tí mo jẹ́ atọ́kùn ètò bó ṣe ń lọ mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ìmáàmù ẹ̀sìn pátápátá lágbàáyé mo kí yín kú ọdún ìtúnú àwẹ̀ bákan náà ni mo kí gbogbo ẹ̀yin ọmọ ìjọ pátápátá ní ìpínlẹ̀ Kaduna bí mo kí ìmámù àgbà fún gbogbo àwa Yorùbá Alfadil Almuhtaram asheik Al-Imam Kabir Alhaj Ahmad Aluko àti gbogbo àwọn ìmáàmù pátápátá bákan náà mo fi àsìkò yìí kí khalifa hashim abdulsalam albadawi mò ń kí yín kú ọdún ìtúnú àwẹ̀ khalifa ibrahim daniel shitabe mo kẹ́yìn náà mo kí bàbá wa láfákírà mo kí bàbá wa mo wá fi gbogbo ẹ̀yin bàbá bàbá yìí mo fi kí gbogbo ẹ̀yin ìmáàmù. pátápátá ní ilẹ̀ Uh, his Law program and today's caption matter lies on idil fitri fiesta. Today's program is a live and a calling program for the lovers, clients, friends and well-wishers of Boshin Law TV to greet one another to say Happy idil fitri and to this end, I'm going to speak English, Hausa, Pidgin on this program so as to make it all encompassing. I will be expecting our friends, well-wishers, and our uh, clients to call in and greet one another. Meanwhile, let me take Islamic song. وقد ògún sanwó aláṣọ lọ́jà lọ́jà Chechenia nílùú Kaduna hid Mubarak mo kí yín mo kí yín mo kọ́kọ́ yín mo kí àwọn ọmọ yín pẹ̀lú bákan náà mo ń fi àsìkò yìí kí alájà aláṣọ bákan náà alájà Fatima bíntín láyé mo kí yín kú ọdún mo kí yín kú yèdún ẹ̀mí wa àtọ́jú wa yóò máa rọ́dún ní gbogbo ìgbà bákan náà mò ń fi àsìkò yìí kí ìyá wa ìyá aláṣọ ájíà owó tútù ní Chechnya bákan náà bákan náà mo kí ìyá wa aláwo alábọ́ àwọn ni wọ́n ń ta gbogbo ohun èlò tá à ń lò ní kíṣìnì ìyá wa hajiya akínsìndé mo kí yín kú ọdún mo kí yín kú ìyìdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé. olórin yìí tún gbé sókè. hello. hello. Uh, who is on the line? Hello, who is on the line? your name na james from port harcourt from where you dey but know who you wan greet. i wan greet my muslim brothers and sisters wey dey gala. okay wetin be their name. i wan greet my customers wey dey buy goods from am. oh. amen amen your your your customer dey hear you. Yeah but you no mention their name make them know say na real good person you be hmm, alhaji adamu Adamu, your customer eh, and who again and uh, a friend alhaji shehu alhaji shehu all of them dey hear you your head dey there o. Oh. Okay, they go bring them for you. Even from Boshen Law TV, we go send chicken part, fish part, and cow part through phone. We go send them to use for you because you be good person. <laughs> Thank you so much. Eid Mubarak, you be good person, you be Christian, and you still dey greet all your Muslim friends and customers. Oh. God go bless you, bless your family. Thank you, thank you, thank you. lásìkò yìí kí bàbá wa ẹnjìníà abdulfatai gbógun tìṣẹ́ mò ń kí yín kú ọdún mò kí yín kú kí yín kú mubarak kí a pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà ẹ bá mi kíyàwó yín ẹ bọ̀ kí kí n síwájú sí i ẹ ṣe àdúpẹ́ ẹjọ́ ta ló ń pè wá ń bolẹ̀ tí ń pè wá. àtìlú kàdúrà ni mo ti pè ní. kí lorúkọ yín o. orúkọ mi ni Òjó friend. Òjó friend. abijú mechanics nílùú Kaduna. ẹ ṣe àdúpẹ́ ṣé mùsùlùmí ni yín ni àbẹ́lẹ́sìn Kristi. kírísítẹ́nì ni mí o. kírísítẹ́nì ni yín ẹ wá ń pè àwọn mùsùlùmí ọ̀rẹ́ yín. àti wọn bá àwọn èèyàn wa. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ ọlọ́run á san yín lẹ́san rí ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run ò ní kúrú ẹ̀mí wa ọlọ́run á fi wá tira wa pé ìfẹ́ tó wà láàárín àwa àtẹ̀yìn àtẹ̀yìn àwọn olólùfẹ́ yín tó ń tipẹ́ kì í ṣe lẹ́sìn kan náà tí ẹ̀ ń fìfẹ́ tẹ́ ẹ fi ń kí gbogbo àwọn èèyàn ọlọ́run á san rí ẹ ṣe àdúpẹ́ aṣọdún ayọ̀ àgbé àmàlà àgbé rẹsì àgbé ẹja gorí fóònù fún yín láti iléeṣẹ́ bó ṣe lọ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ìṣẹ̀rẹ̀ ọlọ́run lè fi wá Kaduna Baba wa ẹnjìníà Mustapha tó jápọ̀ àwọn náà ní alága Northern Zone fún Nawahirudeen mo kí ẹ̀yin àti àyàbá yín alájà kú ọdún kú yèdún ẹ̀mí wa ó ṣe púpọ̀ ọdún láyé ọlọ́run ò ní tí ì pa wá báyìí ẹ̀ló ẹ kú dédé àsìkò yìí ta ló ń pè wá ń bolẹ̀ tí ń pè. láti Èkó lé àwọn ta lè fẹ́ kí lórí ètò bó ṣe ń lọ ètò wa ètò yìí. mo fẹ́ kí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó wà nílùú Katsina ni o bóyá kú ọdún wọn kú ìdó ẹ̀mí. ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ rántí àwọn ọ̀rẹ́ yín tó wà ní Kaduna ẹ ṣe èèyàn púpọ̀ àlàmú yín ṣèyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá. Ọlọ́run á jẹ́ ká ṣọdún ayọ̀. àwọn ọ̀rẹ́ yín wo lè wá fẹ́ kí mbẹ̀ṣẹ̀ máa dárúkọ wọn ni àbẹ́ fẹ́ kó wọn pọ̀. àmì àmì àmì àmì àmì ọlọ́run á fi wá tira wa pé àjọṣe wa ò ní bàjẹ́ àátún máa rí ṣe jù báyìí lọ ìwòyí ẹ̀mí ẹbí bèjì ẹ̀ ṣàmì ẹbí bẹta ẹ tún pààrọ̀ ọkọ̀ ẹ sílé ọlọ́run ò ní dẹ́mi wa légbodò ẹ ṣe ẹkú fẹ́ẹ́ ìfẹ́ tẹ̀ níṣẹ́ tó wa tí ò fi jábọ́ ẹ̀yin náà ò ní jábọ́ láéláé Eid Mubarak ẹ ṣé àdúpẹ́ ọlọ́run ní kàtúndì wa kò ní kàjọsọ wa pẹ̀lú. àgbàdì mo ń fàsìkò yìí kí alága samad alhaji abdulfatai adébórí òní mo fẹ́ gbà pé náà mo ń bọ̀ wá sọ́dọ̀ alhaji oni eh, hello. bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìrẹ́ náà má dúró kó má bàa pẹ́ tọ́pẹ́. àwa nìyẹn. láti Ìbàdàn ajẹ̀gbíjẹ̀ kara wọn àfikara wọn fóyin mu ìlú òjò ìlú ògúnmọ́lá àwọn wo lẹ fẹ́ kí <laughs> ìbàdàn kí ni sóò sóò sóò. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ aláṣẹ bó ṣe ń lọ náà lóyìn náà ẹ kú ọdún. ẹ ṣe àdúpẹ́. ẹ dandan ni dandan ni kí dandan ni ká jẹ nǹkan kù fún yín nítorí pé àjẹṣẹ́kù la tọ́kùn ètò bó ṣe ń lọ èyàn oníjàjẹṣẹ́kù kó má jẹ nǹkan kan kù gbogbo àwọn ẹja gbogbo àwọn ẹran ṣíkìn gbogbo ẹ̀ lágbègbè orí fóònù tá a fi ránṣẹ́ sí yín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín ẹ ṣé adúpẹ́ ẹ ṣé adúpẹ́ àwa nìyẹn Ọlọ́run ní kọ àtúnjọ sọ wa kò ní ṣe eléyìí láṣẹ mọ́. samad lọ́wọ́ ìyẹn alhaji abdulfatai adébórí òní mò ń kí yín kú ọdún ìtúnú àwẹ̀ wọ́n ń fi àsìkò yìí sọ fún yín pé hid mubarak tí a bá ní ká máa kí gbogbo èèyàn lọ́kọ̀ọ̀kan ìṣẹ́ tí là ń lò lórí ẹ̀rọ móhùnmáwòrán kì í ṣe ìṣẹ́jú rárá mo kí gbogbo mùsùlùmí orílẹ̀-èdè nàìjíríà mo kí gbogbo mùsùlùmí àgbáyé lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo mùsùlùmí ìlú Kaduna mo ti káwọn àmàmù mo kí gbogbo ìjọ mo kí ìjọ nawahirudeen mo kí ìjọ alahu samad mo kí ansarudeen mo kí anwaru faidọ mo kí alága ìjọ anwaru faidọ bàbá wa abdulrasaq kalẹ̀ jayé mo wá fi kí gbogbo àwọn alága ẹgbẹ́ kọ̀ọ̀kan pátápátá mo kí ẹ̀yin okùn irin okùn tán fi irin so tí jọkùnrin mo kí yín. mo kí ẹ̀yin òbí tá a jẹjẹjẹ tá a rí jẹ tá a rí jóbìnrin mo kí yín ojú wa ó máa rọ́dún àlékún owó àlékún ọlá yóò jẹ́ tiwa a ò ní í fi ìbànújẹ́ lu ọdún tó ń bọ̀ eléyìí náà ọlọ́run ní sọ lọ́dún ìbànújẹ́ fún wa àwọn ọmọ wa ọlọ́run á ṣe wọ́n lólú á ṣe wọ́n lẹ́ẹ̀kan á ṣe wọ́n lápèsè á ṣe wọ́n lọ́gàá I want to greet everybody for Nigeria and obodo oyinbo concerning Eid Mubarak that everybody is celebrating today, agree to now for finishing the fasting and for celebrating Salah today. May the Almighty God bless all of you now. You be Igbo, you be Hausa, you be Yoruba. Any tribe that you be in the world, God will bless you. And uh, may God make it easy for you to see more many years to come in life. Uh, ní ìdí eléyìí tí a wo bí ejò ṣe gùn a ò súnlé a ò ní rí jù báyìí lọ lórí ètò bó ṣe ń lọ fún tèmi ṣùgbọ́n a ò ní lọ láti wípé kí a má kọrin bó ṣe ń lọ ká tó wá kọrin bó ṣe ń lọ fún ìpolówó ọjà ìdarí ayẹyẹ yín àti fún àmọ̀ràn ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà àti ẹ̀fà tí a sí zero eight zero six five nine eight zero 566. We thank you all, and I'm saying Eid Mubarak to the entire Muslim all over the globe. May we live to witness another wonderful episode of Goshen Law TV program. Kafi fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò Kafi ṣe ń lọ kárí ayé ni ká ìrẹ́lẹ̀ má dùn kó má bàa pẹ́ tọ́pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbé bẹ́ẹ̀ a ò ní dúró nípa àgbéga a ò ní dúró nípa bbc kárẹ̀sí àwa làgbà ẹ̀dìyẹ funfun làgbà ẹ̀dìyẹ àwa làgbà tógún bá jẹ lọ ọgbọ̀n yóò jẹ bọ̀ ẹ máa yọ̀ ó dàbọ̀.